له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء إلا كباسق كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الجزاء أما بعد فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لن يبكي يده ولن الله سبحانه وتعالى ó jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà onìkan ṣoṣo náà ni ẹni tí ó nìkan fá lórí àwọn ẹ̀dá rẹ̀ ẹnìkan kò lè fẹ́ nìkan ṣe nǹkan kan àfin tó bá ti wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run ipò fẹ́ ṣe ni olúfa tó fi jásí pé ìhàlẹ̀ ẹ̀dá má ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ láyé ìhàlẹ̀ lásán ni ó dùn ọ̀gbà tí kìí bá ti ṣe pó wà nínú àkọọ́lẹ̀ ẹ̀dá yẹn pé nǹkan kan fẹ́ ṣe é ìlérí eléyìí tí ẹ̀dá máa ń lérí síra wọn ìlérí òfo ni tẹ́rẹ́pẹ́ni tó ń lérí pàápàá kò mọ tó lè ṣe òun láàrin kaṣẹ́jú káyà sásìkò gbàdò fi ń lérí sẹ́nì kejì rẹ̀ gbogbo eléyìí a fi ń jẹ́ kí ẹ̀mí wa kó nípọn sí ìgbàfọ́lọ́hùn pátápátá ìmá jẹ́ kí ẹnìkan kan nínú ayé dẹ́rù bà wá ìmá máa lọ páyà ẹ̀dá bíi tiwa tó lẹ́ẹ̀ báwa náà ṣe jọ lẹ̀ tí ọpọlọ̀ nìkan lọ́ba lágbára olódẹ̀ jẹ́ nǹkan tí ò sílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ lónìí tí wọ́n fi ń sáré ká wọ́n wá yanjú síṣòro wọn lọ́dọ̀ ẹ̀dá bíi tí wọ́n tó náà níṣòro tiẹ̀ ṣùgbọ́n ti torí pé òun ò pariwo ṣòro tiẹ̀ síta nítorí pé ẹni tí à ń sunkún bọ̀ wá bá àwọn ọ̀gbọ̀lagbà ní kò ní kákúnbọ̀ wọn náà lẹ́nu gbé àwọn àwọn tó ṣe ń fi tẹlòmíì náà wọ́n tún fi ń méèkì owó àwọn wá dákẹ́ àwọn jẹ́ káwọn èèyàn mọ̀ pa wọn náà níṣòro lábẹ́ aṣọ ayé gbéṣòro yín sọ ẹ̀dẹ́gbẹ́ yín má ẹgbà fọ́lọ̀ nìkan ọba tí ń bẹ̀dá yanjú ìṣòro rẹ̀ ẹyẹ fáyẹ̀ ẹ̀dá má kẹwàá torí ẹ̀ máa wá lọ ṣe àwọn oògùn àwọn àjò ẹ̀dúró tọ́lọ́hun ọba alágbára tó ní lórí gbogbo nǹkan yóò kó lè máa ṣẹlẹ̀ sí ní láyé

Ah, ah. bẹ́ẹ̀ náà ní ákàn dédé gbé ààrẹ ńlá ní òkú ẹlòmí lójijì ara ń hèhè kò máa yé wa sí àmójútó ẹ̀ o afọ ẹlòmí náà tú láàrin wa lójijì kúrò àwọn èèyàn máa rò pé á ah, lágbájákẹ̀ tún ṣàárẹ̀ ni tún ni àràtọ́lọ̀ máa ń dá nìyẹn fa áàlù lè máa tó jẹ́ tún tọ́lọ̀wọ́ bá dá òun náà ni tí àwọn tó kù tí wọ́n ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run bá ń sìn ń tọ́lọ̀wọ́ dá ni wọ́n jọ́sìn fún un sórí àwa mùsùlùmí ha kí kankan lórí ilẹ̀ ayé wọ́láhì ẹ̀ṣẹ́ rí pé ọ̀nà jìzìra wọn tó àkínṣẹ́gbẹ́ àwọn ọmọ tó máa ń ṣẹlẹ̀ sáwọn ọ̀yá mùsùlùmí mi tó tún bá wá lọ́hùn wo àwòkọ́ṣì tó máa ń ṣe àwọn ọjọ́ ràn àwọn tá alhamdulillah torí ọ pàtàkì kí islamu yé èèyàn tó bá ti yé èèyàn báyìí yán kó rírí alọ́njọ́ túbọ̀ yé èmi àti ń dáadáa ọ̀ ká ń tẹ̀síwájú bí tí a bá ìdánilẹ́kọ̀ọ́ wáyé ìdé ní àná kẹ́mọ́ gbàgbé wípé akọ̀wé ṣàlàyé fún wa bí ó ṣe wà ní inú ìpìlẹ̀ nínú ẹ̀sìn wa ilé tí ń ṣe ẹ̀sìn kan ṣoṣo tí ń ṣe ẹ̀sìn ọlọ́run ọba wa lórí ilẹ̀ ayé tí ń ṣe ẹ̀sìn àláfíà ẹ̀sìn Islam ẹ̀sìn tó yẹ pé tí gbogbo ìjọba ayé bá tẹ̀lé tó wà nínú rẹ̀ wọn ní níṣòro ṣùgbọ́n orílẹ̀-èdè tí wọ́n bá ti tẹ̀lé tó wà nínú Islam tó wà nínú Al-Qur'an àti tó wà nínú tánàbì fi rè wá sallallahu alaihi wa sallam orílẹ̀-èdè tí wọ́n bá ti tẹ̀lé bẹ́ẹ̀ tọ́nà àwọn òfẹ́ gbọ́n tó wà nínú Al-Qur'an àwọn òfẹ́ lò ó tán wá jókòó láàrin ara wọn tán wá forí korí tí wọ́n wá gbé àwọn òfin kan gbogbo orílẹ̀-èdè tó bá jẹ́ pé báwọn ṣe ń ṣe nìyẹn tiwọn wọ́n máa tẹ́sẹ̀ bẹ́sẹ̀ ni kò sí wọ́n ti fẹ́ rìn tí wọ́n fẹ́ rìn gèrè wọ́n lè ní gèrè wọ́n máa tẹ́sẹ̀ bẹ́sẹ̀ ni tọ́lọ́lọ́ tó làwẹ̀ ẹ̀dá ó mọ ohun tó yẹ wá ó ti gbẹ́tò kalẹ̀ báyìí ní kẹ́ẹ̀ ṣe ṣe ó gbé òfin kalẹ̀ ẹni tó bá ẹgbẹ́ ọwọ́ rẹ̀ ẹjẹ́ kí wọ́n wá fi ọwọ́ tákùrúkù ní láàrin àdúgbò ẹ̀rẹ̀pẹ́lẹ̀ yẹ́ àkó gbogbo lè àkó wọn níjànú kò ní jẹ́ kí wọ́n lè bá débi nǹkan jíjí bá lè lè tẹ́rà ká máa pọ̀ ṣìṣìná ṣẹ̀rẹ́ ìsìláàmù ní ẹyán kéré ẹjùló kò pa ọ̀dọ́ tó ní ọmọ yunifásitì lòun ẹ̀hùn ṣe ń sáf lọ́wọ́ ni ẹ̀hùn ṣe ń kọ́ṣẹ́ lọ́wọ́ ni kíní kan lòun ẹwà mú wọn náà wá ṣe ṣìná ṣẹ́rẹ́ islam ó ní ẹmú ọmọ ẹ síta gbangba ti gbogbo ayé rí ẹwà fún ní lálà 100 ẹbí ṣẹ̀sìn ẹ̀rí pé gbogbo ọ̀dọ́ ní ṣe ṣìná má ẹ̀rí pé gbogbo àwọn bá lélé àtìyàwó lé ẹ̀rọ bá wọn ní débi ṣìná gbogbo wà bàjẹ́ wà bàjẹ́ wà bàjẹ́ wà bàjẹ́ ọlọ́wọ́ bá wá fi ìjìyà ó fi ti ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ láti lè fi rẹguléètì sísẹ̀mù ayé ṣùgbọ́n láì sí yẹn àwọn èèyàn kan máa hùwà jákujàku bí ẹranko gẹ́gẹ́ bí ètò ìṣẹ̀lẹ̀ káàkiri àgbáyé lónìí pé àwọn èèyàn wá sá kúrò níbi òfin tọ́lọ́hùn lọ́ba jókòó náà bá rorí gbé òfin tira wọn kalẹ̀ ṣẹ̀rẹ́ àkíláàmù lẹ́ni tó bá pààyàn tẹ́ ti kọ̀nfàmù kó pààyàn ẹ̀pọ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn ń pààyàn wọ́n dẹ̀ ń pààrẹ̀ Eh, ìṣèṣù ni eh, tẹ́lówápá eh, lágbájá ló dì mú ọ̀nà ń gé ẹ̀kíní kan àwọn èèyàn dẹ̀ ń jẹ́wọ́ báàlẹ́ ṣe wá pa bẹ́lẹ̀ lọ ka mọ́ pẹ̀lú ẹ̀ náà wọ́n tún sì wà nínú tìmọ́lé ah, wọ́n wà ní tìmọ́lé wọ́n sì ti ìpa wọn apààyàn àti mọ̀pá pààyàn ni kí ló tó ń fa ìtúnṣì máa lọ́ra kí wọ́n tó pa pààyàn tí àwọn tó bá jáde ń bẹ̀ ó ti mọ́ lára ó ti mọ̀yán pa ha tún pẹ̀lú ní ìyàwó pẹ̀lú mi náà náà tún sí pé ẹwàyá tó pààyàn jò ní olọ́ bọ̀ kò jẹ wọn lọ gọ́ọ̀nà wo ló sáyìn tó kọ́ pààrùn torí pé ẹlọ pa ẹlọ pa fádájọ́ gan bá padà dá bó fẹ́ bẹ́ẹ̀ ti jẹ́wọ́ fún èèyàn tó bá ti fẹ́nu ara rẹ̀ jẹ́ ọ̀pọ̀ òhúwà bàjẹ́ kan ní wàhálà láti tún máa ti mọ́kún gba lọ́yà àbí káánà tí wọ́n á fowó ṣùfò pa gba lọ́yà ó ti jẹ́wọ́ ọ̀rọ̀ ti bùṣe èèyàn wá jẹ́wọ́ tán tún wá ló gba lọ́yà yẹn lóòótọ́ ni olópa ṣùgbọ́n kò jẹ̀bi pẹ̀lú ó dá kó náà kọ́kọ́ gba kú náà kó tún bá lọ jàre tó bá jàre kó bá lọ yanjú eléyẹn lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ ẹ rí apààyàn àwa wà nínú ìtìmọ́lé kò ní kó bí ọdún mélòó tún lọ gbogbo eléyìí dẹ̀nu tí sẹ̀rẹ̀ ní ká ṣe ó ní ká fi ọwọ́ ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون الله أكبر ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ẹwọ ọ̀nà mẹ́ta tọ́lọ́wọ́n bá ti sọ tó ti sọ ẹni gbogbo ẹni tó bá ti ní tòun ọlọ́wọ́n bá òṣìṣẹ́ ìdájọ́ àwọn oníjì ẹ̀ láti fi tó ètò ayé àwọn ọlọ́ni àwọn èèyàn báyìí kòókì ni wọ́n ẹbí kèfèrí ni wọ́n ó tún sọ láàyè ní bá tó bá ti gbọ́ pé tòun ọlọ́ọ̀bọ̀ kò ṣeé àwọn òfẹ́ ìròrí náà máa máa fi ṣòfin ṣèdájọ́ ọlọ́run bá náà ni wọ́n ọlọ́run tó bá ti ní tòun ọlọ́run bá òun òfẹ́ láti fi ṣèdájọ́ ọ̀nà alábòsí ni wọ́n ṣe alábòsí wa kọ́ ni wọ́n lóòótọ́ látara tọ́lọ́run ọba ti tó wa òun náà ló dẹ̀ máa lò onìkan ni tó lè wáyé bí tí ṣòro ayé àbí ọlọ́run gbogbo àwọn oríṣiríṣi àwọn èèyàn fi ìpèníjà àti gbogbo òlú tó jà òlú tó kókú lùmúṣù yìí kọlọ́n kó jọ kó fúnra ara rẹ̀ kó bá wa lo agbára rẹ̀ àti jẹ́kan rẹ̀ láti bá wa wá ìyanjú sí àwọn ìṣòro àtàwọn ìpèníjà tó kojú wa kó bá jẹ́ kí àwùjọ rójú kó ráàyè ó bá yẹ kí gbogbo àwa táà ń lóṣẹ̀mí lórí nínú àwùjọ yìí táà ní láti dúró ti tọ́lọ́run tọkàntọkàn wa kọlọ̀njá nígbà láàyè láti ṣe tọ́lọ́run bó ṣe tọ́ àti bó ṣe yẹ temptation pọ̀ ní gbòòrò oríṣiríṣi pitan níbi lọ́hùn kò fẹ́ síbẹ̀ kan ilé ìtìyàn dí láyé lónìí kò fẹ́ sí ibẹ̀ kan ilé ìtìyàn láyé lónìí tọ́kàn balẹ̀ ọkàn balẹ̀ ìwà bàjẹ́ gbilẹ̀ sí lójoojúmọ́ ọgbọ̀n ilé ẹ̀kọ́ ilé ìjọsìn ilé ẹ̀kọ́ ilé ìjọsìn àwọn àyè méjèèjì lẹ́yìn tí yàn bá kọ́ nínú ilé àyè méjèèjì ló ti yẹ kó tún jẹ́ àyè kan gbòógì ilé ètò yẹ kó tún rìstrọ́ṣọ́ ilé ìjọsìn lónìí ìtòsí ẹ̀jẹ́ ìtòjẹ́ ilé tá à ń pè ní mọ́sídìí ọ̀mọ́sáàdìí wọ́n ti kọ̀nfàtì wọn sí nǹkan míì ibi tí wọ́n ti ń fi wọ́n méèkì owó ni wọ́n sọ wọ́n dà kò sọ̀rọ̀ ọlọ́run ọba tó ń sọ eléyìí tó ń jáde láti bẹ̀ máa bẹ́ẹ̀ náà ni àwọn míì náà táwọn náà ń pe àwọn ààyè titi wọn náà nílé ìjọsìn kò sí nǹkan kan táwọn eléyìí náà méèkì bẹ́ẹ̀ náà ju owó lọ àti kọ́ máa fi èròjà gbà ẹ̀tún wá wọlé ẹ̀kọ́ ẹjá lọ sáwọn ẹ̀ sáwọn secondary school ẹjá lọ tí gbogbo àwọn àyè yìí kí lẹ máa bá ń bẹ̀ ṣìnà ìwà bàjẹ́ ìṣekúṣe kò wájẹ́ kọ́kàn balẹ̀ má àìdù mọ́jìdánà dúnìyà wàdíìnà ẹjá dá ìyàwó mùsùlùmí padà sí pìlẹ̀ kájẹ́ káwọn ọmọ wa kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn tó yanrantí tí wọ́n gbàgbọ́ yẹ́ ẹ̀sìn Islam dáadáa láti lé foundation kan lágbòógì ẹlẹ́sẹ̀ tó lè yọ wá kúrò nínú àwọn ìṣòro ayé lónìí òun náà ni kí islamu àwọn ọmọ wa àti títí wa náà kó dúró digbín ìyẹn nìkan ni ọ wà ilá fàlà láì ṣe pé wíyá ẹ̀kọ́ islamu ọmọ dúró láti lé ọmọ ní tó fẹ́ lọ sí yunifásitì ẹ ti kan ọmọ létí pé luke mi náà lọ sí yunifásitì o ṣùgbọ́n <laughs> àfi ká sọ́kọ́ fún náà ọmọ akọ̀rán kò tó wọ yunifásitì ah dáàdì mo sọ fún ẹ̀ dáàdì mo dẹ̀ máa ah, ó sì kéré àfi kó ó fi ṣe nìyẹn fẹ́ di dókítọ̀ pẹ̀lú àná ọlọ́run kọ́lọ́run kó má fi kú pa wá tọ́lọ́run tó lẹ̀ bá gbà àwọn pọ́pátì yẹn lè kí àfikò ha alukur'an sórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa bàbá tọ́lọ̀ bá ní kílẹ̀ yìí kò ti bọ́ fún àbẹ́lọ́ bá kó ṣàbójúkúrò fún wa gbogbo àwa bàbá táwa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ táà ṣe lè ṣe ẹja mójútó wọ́láhì fẹ́yàn bá ti ń rélé yìí gbé kalẹ̀ sẹ́ni àwọn ọmọ tọmọ ti dẹ́ẹ̀sìn mọ̀ tó ti gbọ́ àgbọ́yé Islam àwọn àfàjákújákú kan ní máa fọ́ lálẹ̀ nínú ẹbí wa yálà lójú ayé wa ní àmìgbà tá àbá sí ma àfẹ́ ti tẹ́rí kókò saa ọmọ tí wọ́n gbẹ́sì yìí nínú ọ̀pọ̀lọpọ̀ ọmọ táwọn òbí fílẹ̀ sáyé bàbá ẹ̀ náà dẹ̀rẹ́ àbí ya ẹ̀ náà dẹ̀rẹ́ kò tún sàkọsẹ́lẹ̀ kan tó ní túmọ̀ kó ti kọ́ kalẹ̀ bíbá ẹni kẹsí sí bíbá ẹni kẹsí ní sí

sáwọn pé mi nìkan ṣẹlẹ̀ sí bàbá mi kú kò yẹ kí ní tún pàjẹ́ kọjá tèmi so sorry ìdí èyí bá ṣe fẹ́ ṣe àwọn Yorùbá ní ìsìtúra bá ṣe fẹ́ sìtúra bàbá wa rèé bá ṣe fẹ́ sìtúra ìyá wa rèé ṣùgbọ́rọ̀ ọmọ wo lòbí fílẹ̀ sáyé eléyìí ò sí bọ́ kò ì ò

ha mo fẹ́ kó ṣe mẹ́sìn ni mo fẹ́ kó lọ ṣe ẹ̀kíní kan ni mo fẹ́ kó lọ ṣe kò burú wà ló burú ṣùgbọ́n tí pìlẹ̀ ò bá ti dá tí foundation ò bá ti dá tí nǹkan kan ò bá ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ń ṣe àgbọ́yẹ̀ Islam ya ikhwa aláhi gbogbo yóò kọ́ mọ́ yẹn lọ́kà èèyàn fowó jóná ni o ṣebí ẹrí wọn káàkiri àwọn àdúgbò káàkiri gbogbo àwọn àdúgbò káàkiri eléyìí ah

kò ẹ̀rọ ọlọ́run kan ló sọ ìṣẹ̀lẹ̀ ńlá kan ẹlò ti ṣẹlẹ̀ sọmọbìnrin kan ọmọbìnrin yẹn rìnrìn àjò ó lọ bá boyfriend ẹ̀ ní London láti nigeria ó lọ bá boyfriend ní London ìyá rẹ̀ wá ìyá rẹ̀ dẹ̀rẹ̀ oníṣòwò ní ìyá rẹ̀ ìyá rẹ̀ náà máa ń wa lọ London unfortunately fọ́mọ yẹn lọ́dún náà náà àti ìyá bá pàdé ní street òun àti boyfriend lọ ìyá rẹ̀ bá rí ìyá rẹ̀ bá ní ah, á rí ló bá dì náà rẹ rẹ̀ rárá o àmọ́ ẹ̀nà ah, òun máa wá dọ́mọ̀ yín mọ́ sí lọ́mọ ó bá ní rárá rí o ah, ni á lóhun ní sẹ́ẹ̀ ní pẹ́fẹ́ ní bá kí ọmọ mọ́lẹ̀ ní bá gbé ọmọ máa lọ pé á ah, irú àwọn ìyàwó lélẹ̀ yìí ìbọn olóhùn mọ̀ yín rí ẹ̀dẹ̀ ara tìyàwó òun ẹwà kúrò boyfriend náà mọ̀ pé ìyá rẹ̀ ní lóòótọ́ a lè ó kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ọlọ bá lè nílùú òyìnbó bó ṣe délé ló bá sọ fún yẹn lọ́nà yìí pé wo ìyá òun gangan nìyẹn o òun ẹ̀sẹ̀tì tí wọ́n fún London ní sáàmì yìí o ah, àfikún ti tẹ̀ máa láyé òun ti bàjẹ́ àfikún ti padà sí Nàìjíríà ló bá gbéra ló bá ń padà bọ̀ ìyá ti pélé ó ti pe bàbá rẹ̀ lé bàbá náà ti ní a ah, só lè jóun ṣáà ìgbà tí bàbá máa fi àárẹ̀ ìdíkí bàbá lọ wọ ní ọ́sẹ̀ ọmọkọ́mọ ó ti dé padà sí nàìjíríà ó ti dé ó ti bá àwọn ọ̀rẹ́ rẹ̀ jí ó ti gẹrun ó ti gẹrun ó ti bora mọ́lẹ̀ ó ti sẹ́ẹ̀tì kíní sára àwọn ojú bí abẹ́rẹ́ bí ìgbà tó gba drip ha kí ló ṣe é ọ ẹ̀rẹ̀ sọ pọ̀ orí àmìkọ́nọ́rí èèyàn méjì ayé ohun tóhun ògbájú láti lójọ́ mẹ́ta ẹgbẹ́ṣẹ́ wọ́n ní torí òun fẹ́ ṣíbọ́ torí ń fọ́n burúkúburú ní bàbá bá ya padà pé kọ́ lórí o òjìjì rẹ̀ lórí o ọlọ́run ni òjọ́ kó ti kú pàápàá olówó lọ kan nínú àwọn àfà tó ní kọ́ jọkọ́ ń bè yá fóun ti ṣẹ́ ń dẹ̀ ti ṣẹ́ lọ́hùn òun fi yá sínú òrújú tọkàn ẹ dàrú tó kòrúurú òun wá fẹ́ kọ ìyá àti bàbá wọn sẹ́ra wọn ìyá tó pà ni bàbá lóhun kọ́ ọgọ́rọ̀ àwọn ọmọ ní ilé náà ilé àwọn kó wà ọlọ́yà ló ń ṣe ẹ̀yẹ̀rẹ̀ kí rí wọn ní tẹbá rìn káàkiri ẹbá jáde lọ́wọ́ alẹ́ ṣe ká máa dárúkọ àwọn àdúgbò ní ọba ń bọ̀lá tó kèléwó tí a bá débi ìwé ròyìn lọ́wọ́ àṣálẹ́ ẹ bèèrè yí pé ekò ló làwọn eléyìí dàdé èèyàn a máa dúró sójú ọ̀nà báyìí èrè a máa tẹ́ntú fẹ́ gbé wọn ẹ lọ káàkiri àwọn àdúgbò kí ń ṣe tá a sọ yìí nìkan lálẹ́ torí ẹ̀ tí kì bá ṣe kó káyàn mọ́ta ọmọlúwàbí kí máa ń dalẹ̀ títà ní orí àsìkò tàwà yìí ìgboro dá má rárá lọ́wọ́ alẹ́ báwo ni ìyọ́jú ṣe fẹ́ dé bá gbogbo eléyìí gbogbo ilé ọtí gbogbo ilé ijó gbogbo ibi tí ayé àwọn ọmọbìnrin ti ń bàjẹ́ gbogbo wọn lọ ń ba owó jẹ́ títí wọn lọ ń bàtùkù wọn jẹ́ títí wọn lọ ń mú mokú mu jẹjẹkú jẹ

gbogbo ojúlùmọ̀ gbogbo àgbààgbà lú wọn lè rí ìyànjú sí àwọn ìjọba wa wọn rí ìyànjú sí ìdí táwọn fi rí ìyànjú sí ni wípé òfin làwọn náà fi ń ṣèjọba òfin táwọn tí wọ́n ti lọ síwájú ṣe kalẹ̀ làwọn náà ń fọ́lò ìjọba kọ̀ọ̀kan gbọ́dọ̀ sí lọ́sàn gan nísìnyí kó wá ní gbogbo àwọn ọmọ aláṣẹ oníwọ̀kuwọ̀ tí wọ́n kọ́ mú títa wọ́sọ tó fún mọ́ọ̀dì pépépé yìí ó yá ẹ̀kọ́ mọ́ọ̀dì ẹ̀bẹ̀rẹ̀ sí kó wọn kò rọrùn fún àwọn èèyàn kan náà náà máa bẹ̀rẹ̀ sí paró lé lórí sáá túfẹ́ ah, islamẹ́sì lú ni túfẹ́ gbíṣẹ̀rí àwọlé ni kó fa òyìnlẹ̀ náà ah, èèyàn ní freedom láti wọ́n tó bá ń hún náà <laughs> ẹ̀rí pa àwọn èèyàn kan náà bẹ̀rẹ̀ sí send message call wálé lórí program ìjọba ẹ bá rí pé ah, tọ́ kọ́dà àwọn tó wà náà sì gan-an tó wá pé gọ́ọ̀nà fọlórí sí ẹ̀ wọ́n lè bí iṣẹ́ wọ́n ní according to the àwọn máa lọ kóòtù tó wà ní constitution wa a ní so lè wọ́n tó bá ń wẹ̀ òtún tó kẹ́ ẹnìkan pẹ̀lú tẹ́nìkan wọ̀ ẹ̀rọ́bòtí ńlá tí wọ́n wá wọ ní kọ́ọ̀bù ní skul àwọn bẹ̀rẹ̀ sí ọmọ dálàmú síbẹ̀ náà lè sọ pé freedom of religion wà ó ṣe wá débi tẹ̀sìn tẹ́wà ń fúnlẹ̀ mẹ́rin tí ń ṣẹ̀sìn tó wá débi tọmọ aláṣẹ́wó tẹ̀dẹ̀mọ̀ pọ̀pọ̀lọpọ̀ lẹ́ṣọ́rà yìí àwọn ọmọ yìí wọ́n ti bá wọn fún tán àwọn student náà láàrin ara wọn ti báyé ara wọn jẹ́ ẹ̀dẹ̀ mà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní àwọn ministry kákàkiri wọ́n ah! ìyàwó rẹ̀ ti jíjẹ́ ministry inna lillahi ahụ inna ilayhi raji'un tọ́ bí ẹ̀yàwó tí ní bí ọ́nà àníkò mórí bọ́m̀bẹ̀ ṣùgbọ́n ní tó pọ̀ jù wọ́láhì ràzín àwọn náà mọ̀ tó bá ń gbọ́nà àmà gbọ́bà ṣe ń sọ ìpé àà ah! ìfẹ́ <laughs> ẹ̀rọ ọ̀nà jò tẹ́lẹ̀ lọ láàrínláà ìlọ́lọ́ ṣe bá ṣe lọ́mà bá lọ́rẹ̀ ilé àmàta ń dáwò wọ̀mọ́ àti bẹ́ẹ̀rù kàfí ma yàálàmùhù lọ kí ni tí yàn fẹ́ wí kí láàrù jàre yàn tí yàn bá lùgbìsí ayé gbà tí yàn ń ṣe rígbà tí yàn ń ṣe ẹ̀fẹ̀ báyìí tí yàn lùgbìsí ayé bí ajá bí ẹran bí ewúrẹ́ bí ológbò bí adìyẹ báyìí tí yàn wá kúrò láyé kẹ́yìn má dàbí sí wọn ọmọkùnrin mùsùlùmí kẹ́ má dàbí sí wọn ẹlẹ́nu wọ́ṣọ̀wọ̀ṣọ̀wọ̀ rí tó fẹ́ wí má ẹni kọ́ṣà máa kóyàwó jọ kò sọ́tara wọn o àwọn ń ṣe lẹ́gálì bọ́lọ̀ wọn bá ṣe ní ká ṣe bó ṣe bófin ọ̀rọ̀ wọn bá mu ẹ̀yin ṣe ṣìnà ẹ̀yin fi ń sọ sí dáì àti fẹ́yàwó yẹ̀yẹ̀ kan lọ tẹ̀dẹ̀mọ̀ pé bọ́lọ̀ ń ṣe tó nìyẹn pé ẹ̀ẹ́ lè wà pẹ́lẹ́yẹ̀ kan kíkẹ́ gbádùn ìgbésí ayé yìí lẹ́yìn ọkùnrin ṣùgbọ́n ìwá ń fi nǹkan ní ìdí tó jẹ́ tọ́lọ̀wọ́n bá ò fẹ́ ẹ̀tún wá rí mùsùlùmí tó tún wá ń kí bọ́lọ̀wọ́n bá ṣe fẹ́ lẹ́lùmí tó wá ṣe ẹnu wọ́ṣọwọ́ṣọ́ lòun tó wá ń sọ̀rọ̀ sí ẹni tí fẹ́ ilé náà ti lọ sí kejì oríṣiríṣi àfúnmọ́ hmm, tó ń báyé ṣe rí lónìí kò sí solution tí ṣòro ayé ju islam lọ àmì ọlọ́run bá kọjọ kó fún wa ní àgbẹ́yẹ̀ sùn islam náà ká má gbàgbé ń sábára wa sọ kẹ́yìn nípa àwọn ẹni bí àwọn ilé tí wọ́n wá dá rògbòdìyàn ọlẹ̀ sílẹ̀ sí islam balance pèsè rójú ráyè ètí ẹ̀pà àwọn àṣẹ́kù gbọ́ àwọn àrọmọdọ́ ọmọ wọn náà ni àwọn bàbá tó nìkan àwọn ọjọ́ tó

ó ní ṣùgbọ́n tó bá ti wá di pé ń tẹ̀yìn sí àwọn ará àdúgbò àwọn fámílì àwọn ọ̀rẹ́ àwọn ojúlómọ̀ wọ́n rí yín gẹ́gẹ́ bí pé òdìbọ́ tún gbé dé yìí oríṣiríṣi ìwọ́n tún nílé yóò dáa ìwọ́n tún nílé yóò tọ́ wọ́n ní gbogbo ẹni tó bá wá wọ́n tún ti lọ darapọ̀ mẹ́sìn àwọn ní súnà àwọn ní kòṣòkú kòṣọjọ́ bí fọ́túnbà lè rẹpọ̀rọ̀bà ọ̀nàbìnà oríire kó máa bá ọgbóró èèyàn bẹ́ẹ̀ o fẹ́ pé lọ́jà ibi tó ń wà ní ṣọ́ọ̀fù ibi tó wà níbi tó kọ́lé sí níbi tó ti ń ṣiṣẹ́ táwọn èèyàn bá ti ń ṣe kan náà

عبادة قوة أصوات أنا تاب وأقول ما تسمعون سبحانك اللهم سندك شر الله لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته خلو فريق باي إتو تاروي بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الحساب أما بعد فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ليقف فسيادة ومعض الله فسيادة السيان ورقوة قول الدنيا ajẹ́ rí pé ọkàn ṣoṣo ni ọlọ́run ọba náà àdẹ̀jẹ́ rí pé anábà muhammad sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́run ọba ni kákanáà ojúṣe rẹ̀ tó ní ìwárìnlẹ̀ lójú ọ̀nà ẹ̀sìn kọ́rẹ̀ ṣàmójúkòrò fún wa bí ta kò pé kò ṣe wá tí ń gbọ́ òdodo tó dẹ̀ ń gbà tó ń tẹ̀lé òṣùwà lẹ́ni tí ìwà rẹ̀ ìṣesí rẹ̀ lè ti okòrajọpọ̀ sínú ẹ̀sìn rẹ̀ yìí kọ̀nà kò ṣùwà lẹ́ni tí yóò yọ jáde lára rẹ̀ wọ́n ṣùwà lẹ́ni tí wọ́n máa fi kú ìsìlámà ti mùsùlùmí ìṣùgbẹ́ ní mùsùlùmí lẹ̀ ṣéwà ẹ̀sìn rẹ̀ kọ̀nà kó àti ìbẹ̀rù àtúkìrà wa káàbọ̀ ní ọjọ́ tòní sí ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa nínú síra wa àìsíkèbìlì mọ̀yẹ́sà lè tí a ti ń tẹ̀síwájú lónìí ọ̀nà níbi tí a dé dúró nínú ìdánilẹ́kọ̀ọ́ wa ti ilé tí ó rẹ kọjá lọ ìpele ẹlẹ́ẹ̀kẹtàlá àtàlẹ́tò àṣàrọ̀ ọ̀nà níbi tí a bá dé nínú àwọn àrẹ́pọ̀ ilẹ̀ tí a ń tó tẹ̀lé ara wọn bọ̀ nínú tíra wa yìí ilẹ̀ tí a parí sí lọ́sẹ̀ tó kọjá ní ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá ọ̀nà ni okùnmù akìlì láhàmìlẹ̀kìnzèé àti sọ pé òfin kan ṣe náà ló wà lórí rẹ̀ pé haram ni akílò láàrin khinzir haram ìjẹran ẹlẹ́dẹ̀ o haram ni bákan náà òróró rẹ̀ àti gbogbo ohun tí wọ́n bá ṣe jáde látara rẹ̀ haram ni ọ̀bẹ̀ tí wọ́n bá fi kún ẹlẹ́dẹ̀ àbí kí a fọ́ kájọ kó mọ́ dáadáa kó sọ di pé a ti jẹ́ kó kan náà kan mí nínú nǹkan tá à ń jẹ rúpútà náà bá fi pè kankan ní haram ìṣèpé pípé ní haram yẹn túmọ̀ sí kó dìgbà tí nǹkan náà bá tó pọ̀ gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ táwọn èèyàn kan máa ń sọ nípa bí ìdájọ́ nǹkan mẹ́ta tó fẹ́ bọ́ sí lónìí eléyìí tí ìdájọ́ rẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ òun náà ni alkọ́bù ọtí àwọn ẹlòmíì máa ń rí àwọn ògbékùnrin kan wọ́n ní àmupara lọ́lọ́run rárá o ní mú lọ́lọ́run ọba òfẹ́ fífẹ́ inú kan lọ́lọ́run òfẹ́ kì ṣe àmupara. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ yìí rẹ̀ kí a máa máa lọ wíwé kú wípé àjẹyó rẹ̀ ní ọjà ẹbá kan jẹ́ pé bí kéré kan ẹ̀kan láàrin bí pé wọ́n fi ṣáájú àrárá o ọlọ́run tó bá ti pè kankan ní haram kò fẹ́ ká ọ̀rẹ́ nǹkan girlfriend tó ń ní lọ́bí mẹ́fà àbọ̀rẹ́ nǹkan àwọn boyfriend rẹ̀ ń lọ́bí méje ohun ẹ̀dẹ̀ kan tí tó ń ti wà pẹ̀lú ẹ̀jọ́ orí mẹ́ta sẹ́yìn nìkan ṣe yẹn náà ni kàn pé méjì lọ́wọ́ òun àti wọ́n tó lẹ́yọ̀ kan àtòun náà tó náà ní méjìlá ọ̀daràn ọjọ́ lẹ́yìn méjèèjì ẹlẹ́ṣẹ̀ ní kankan náà lẹ́jọ́ ń ṣe pẹ́ ń ṣe ṣì fún wà bàjẹ́ bẹ́ẹ̀ náà ni rẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ yìí ní ìsìn náà ẹni tó jẹ́ lájẹ́ yóò àtẹnitó náà kàn rárá mú tó fọwọ́ sọ tó ńlá àbí tó lọ́n fi ṣe ájò tó fi ń lo nǹkan gbogbo wọn náà pátá látòkè délẹ̀ wọ́n jọ ń jẹ ẹran ẹlẹ́dẹ̀ haram ni wọ́n jọ ń jẹ àwọn ọ̀jọ̀gbọ́n lẹ Yorùbá ní olóòjejò ó dẹ̀ ń fi yí pín ọ̀nà olófẹ́ gbígbà wà tó olóòjejò tó ń bá wọn fi yí pín ẹni ẹ̀gbọ́n kan ń jálé wọn lọ́wọ́ ní ìrìn bá wọn jẹ́ wọ́n fẹ́ yí pé fún wọn wọ́n gbá ti ẹ́ wọ́n fẹ́ yí pé wọ́n náà gbá ti ẹ́ ọdẹ ló jẹ jù ọdẹ ń fẹ́ yí pé kò sọmọ tó fẹ́ dá tó ní gbé tọ́mì ẹjọ́ ń náà ni tó lè jẹ́ èyí bẹ́ẹ̀ náà nìkan máa sọ̀rọ̀ nípa àdádálẹ̀ nínú ẹ̀sìn kò sí tó kéré nínú ẹ̀ kí ẹ̀wà ní irú ilé ilé ní fi ìṣèṣì ní ṣìṣẹ́ pẹ́rẹ́ èmi ò lè dé tàwọn alágbájá sáàtẹ̀ tó máa ń ṣe cross over nine sáàtẹ̀ tó máa ń ṣe mọ̀lídì ìtọ́ nǹkan máa ń ṣe ń tòun àlàmísì ẹ̀kan lóṣù ni ilé tó gbà ẹ̀ nínú oṣù yà áhì ẹ́sàkàmán kọ̀dìpẹ̀dẹ́ àtàfi dín mẹ́lẹ̀ sàlẹ̀hú ápù ti dáǹkan mílẹ̀ lẹ́yìn nẹ́ẹ̀sì tí ò ní pìlẹ̀ wọ́n náà ti dáǹkan lẹ̀ gbogbo má ṣe má ṣe èyí ti pé mo lè ṣe lé ìwé ìkan ní fi taratara ṣe ni kò sí má ṣe láṣe jù nínú má ṣe má ṣe rárá ni ìtọ́lọ̀mù bá ti sọ ìjọba àwọn gbòòfin ìtọ́lọ̀mù bá ṣe rí tó ká gbọ́ àgbọ́yẹ gbogbo eléyìí dáadáa kẹ́yàn máa rò é pé ìtẹ̀mí ti ṣe rèé èmi ò ṣe léyìí èmi kàn fún lókè mi kàn máa wo àwọn oríṣiríṣi àwọn kinní lórí fóònù àwọn obìnrin tí wọ́n wọ ọṣọ tí wọ́n káyà ti tààtà ṣe kíní kan nìwọ́kàn ń wò ń tí ẹ oní tí wọ́n kúndùn nìyẹn òṣèyàn kankan ló ń wo àwọn ọmọ fèrè ní òun wò yẹn jẹ wò bá débi irú ẹ̀ yìí tí wa tó ká lè fi mọ ìdájọ́ bàtà ń sọ nínú ọ̀rọ̀ ti ìdájọ́ ti ọtí yẹn àti ẹlẹ́dẹ̀ pé wọ́n mú ìdájọ́ wá qawlan wa huwa najasun qawlan wahidan lissarahi qawlihi ta'ala àwọn olùmọ̀ ìdájọ́ tí wọ́n mú wá lórí rẹ̀ náà ni pé haramu ni kò lọ́rọ̀ méjì ju pé haramu wọ́n làá mọ́lẹ̀ tẹ́lẹ̀ alukùránì ẹni tó agbàlérò pẹ̀lú alàkọ́mùrù kílẹ̀ ní ìdájọ́ rẹ̀ alàkọ́mùrù ń tàn pè bẹ́ẹ̀ òun náà ní gbogbo tí ó bá ti ma ń kó ti ń kó bá kọ́yẹ́ pé ń sáà mú ilé tí wọ́n kò papọ̀ látara tí kìlẹ̀ rẹ̀ jẹ́ àrọ̀ àbíkẹ́ ń sáà mú táwọn èèyàn mú ilé tí wọ́n kò papọ̀ látara tí ìpìlẹ̀ rẹ̀ jẹ́ halal ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n ti wá púpọ̀ tán àbíkẹ́ tí wọ́n ti bò mọ́lẹ̀ sáwọn ọ̀gbẹ̀kan fúgbà tó pẹ́ tán kò ti wá gbagbára àwọn kan wọ́nyí ti wá bẹ̀rẹ̀ sí fàmẹ́ ó ti wá intoxicate ó ti di tí mú ní mú ríra nígbàtí ọba mú wá ẹ̀rẹ́ ìṣẹ́jẹ haram lábẹ́ òfin ẹ̀sìn ọlọ́run torí bá lọ sọ pé ah ìbọn mi ah èdè jíìl ta ẹ̀sáàtì látara kòkó ní a kan bó mọ́lẹ̀ ìgbà tó díjọ́ kejì ló kàn sí gòdè kan ìwà lágbára ìpínlẹ̀ rẹ̀ jílẹ̀ aláàlì ilé ìtẹ́wà sọ pọ́ sílò wọn náà tó bá ti jẹ́ pé ń gbà tó wọn náà ti pẹ́ ti bò ó ti orú mú ó ti wá gbágbára gan òun náà lè padà ìtọ̀síkè ó lè padà máa múni hún ríra ó lè padà máa pàdé tó ti wá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ òun náà tà ń sọ ó lè dé di àwọn àgbótà ń kí ń èyàn máa kí àwọn àgbò omi ìṣẹ́ fún àwọn ìtàkù igi oríṣiríṣi tí wọ́n kó mọ́ra wọn omi ni wọ́n dẹ̀ fi kì í ìwà tí àwọn abẹ̀rẹ̀ sí mú bí jẹ́ kejì ẹ̀kẹta báyìí ó ti gbàgbàrà tẹ́gbẹ́ tí yẹn bá mú ojú yẹn lè bẹ̀rẹ̀ sí láàrin bí ìṣẹ́jú mẹ́wàá tó fi mú báyìí ó mọ máa lúmọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ máa yílẹ̀ ní anúbójì máa ṣiṣẹ́ lára nìyẹn ó tó dìgbà tí kí ní ẹ bá tọrú tán tó ṣe iṣẹ́ tán láàrẹ̀ kó tó nọ́mà padà tó bá ti di pé àgbo náà ni ìpínlẹ̀ rẹ̀ gbogbo ń sáà kó mọ́ra fi kì í halálì ni ṣùgbọ́n bà tó gbagbára tán iṣẹ́ tó ní ṣe iṣẹ́ yẹn ò nọ́mà mọ́ lára ó ti di haram ìdájọ́ haram náà la máa gbélé lórí ìpìlẹ̀ tọ́fìkì yẹn kọ́ làbẹ́ wò ma tẹ́lẹ̀ yìí yẹ wa ìpìlẹ̀ nǹkan tó wà fi kí yẹn ń kọ́ làbẹ́ wò ma wọ́n tí ó máa ń pa ni ẹlẹ́sẹ̀ fún tó bá ti dára ó máa lọ ṣiṣẹ́ nínú làákà ìfẹ́ tó dẹ̀ máa ń jẹ́ kí ìṣesí èèyàn kó yí padà sí ìṣesí tí ẹ̀fẹ́ yẹn fúnra ara rẹ̀ ó dẹ̀ ń ṣe ọ̀nẹ́lẹ̀ náà ń pè ní ọtí lábẹ́ òfin ẹ̀sìn Islam ẹni tí ọlọ́run bá wa subhanahu wa ta'ala dàmúláyé tí ẹ pé ọlọ́run bá wà ó pè àwọn kan náà ní èèwọ̀ fún wa ìkan nínú náà ní ilé ìtì tí ò ní tàbí ṣùgbọ́n nínú tí ò ní ẹja bá kàn nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ẹ̀rí àdùkùnránì tí wọ́n dẹ̀ mú wá wọ́n náà ní gbọ́lọ̀wọ̀n ọlọ́run ọba tó sọ pé nínú suratul Maida ìtọ́lọ́wọ̀n ọba ní yá ayyuhal ladina amanu innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min amali لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون آية إليه آية إليه آية جواموا ليه ترى الصيدة تستيدجوا وتفوا

gbogbo ẹni tó mọ̀ pé òun máa lọ sí ìsẹ̀ àwọn kankan nínú sàárè jọ́kan ilẹ̀ agajọ òun lọ gbogbo ẹni tó mọ̀ pé jọ́kan bẹ ti ṣe ọjọ́ ìdájọ́ ọjọ́ ìgbéra ìfẹ́yàmọ̀ gbogbo ẹni tó nígbàgbọ́ nípa pé àwọn alẹ́ka ọlọ́run bá ń bẹ pẹ̀lú òun ní kọ̀rọ̀ àti gbangba tí wọ́n kọ́ tó ń ṣe kalẹ̀ tí wọ́n ń tẹ̀lé òun kiri gbogbo ẹni tó mọ eléyìí tó gbàgbọ́ bẹ́ẹ̀ gbogbo tó ń ṣe láyé lónìí kọ́dà òun tó wà lákọọ́lẹ̀ òun olùrìbí tó tọrọ ń dé lónìí bọ́rọ̀ ti fẹ́ tà lọ́la ọlọ́run ti mọ̀ án gbogbo ẹni tó nígbàgbọ́ nínú ọlọ́run tí gbogbo tá à ń ṣe láláyé yìí tàbọ̀ sí àríkánu iman mẹ́fẹ́fà ọlọ́run ò pé ní kálukú wa o kí ló fẹ́ sọ fún wa kí ló fẹ́ bá wa sọ innamal khamr ẹ̀rí tọ́nà dájúdájú ṣẹ́ẹ̀rí ọtí yẹn o wàlìmọ́ ẹ̀sẹ̀ o àti tẹ́tẹ́ títà ọtí àti tẹ́tẹ́ títà ṣẹ́ẹ̀rí méjèèjì bó ṣe tẹ̀lera wọn mùsùlùmí ní àlóhun ò lè sílé ọtí ṣùgbọ́n ó wá níbi tí wọ́n ti ṣe kíní kan bẹ́ẹ̀ ó níbi kan tí wọ́n ti máa ń gbé àpótí títà tí wọ́n máa ń kọ nọ́mbà sí báyìí rẹ́rẹ́rẹ́ tí wọ́n máa lọ́wọ́n ra kí ní lọ́dọ̀ rẹ̀ ó ní àwọn ohun lè ṣe ó lélè ilé sí àmì èdè jẹ́ kí n jẹ́ ní ẹni tí lọ́kì ẹ bá jẹ́ ní eléyìí kì í ṣe tí wọ́n máa ń ṣe tó máa ń mú kéèyàn máa ṣàgọ́gọ́ bí àwọn ọlọ́tí yẹn rárá o ọtí tẹ́tẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá tó wọn tẹ̀lera wọn tẹ́tẹ́ títa haram ni ẹ̀yin ọ̀dọ́ náà láàrin ara yìí tẹ́mà sábà fi nǹkan mí náà ṣe pẹ̀ tẹ́mà rò pẹ̀ fi jẹ kàní ẹ̀rí jẹ̀rí jẹ̀wọ́ láàrin ara yìí pé lágbájá tí kájọ kọ̀ ó yá kí ló gbélé tẹ́tẹ́ ni ọ̀ ànílágbájá ló máa ti fọ́ọ̀sì tẹ́ àníláyé tọ́bá ń kò kò lè jọ́jọ́ ẹ̀ à ṣó gbélé mo lè dúró síbẹ̀ mo lè kú síbẹ̀ ẹni mọ́ ọgbọ́n ẹgbọ́n táwọn ọ̀rọ̀ burúkú tẹ́lẹ̀ ní máa mọ́ mọ́ sọ yìí àwọn lè gbé owó lẹ̀ ẹlẹ́ mú property lẹ̀ ẹlẹ́yà náà tẹ́tẹ́ ni ọ̀ tẹ́tẹ́ ni ọ̀ ṣẹlẹ̀ ìsìlámù fọ́ sí àwọn tí wọ́n lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé iṣẹ́ tẹ́tẹ́ ọlọ́wọ́ ti àwọn adómùgọ̀ òpònú aláìnírònú arìnjìn arìnyà ọlọ́kúnmá ṣe wá bẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n ní àwọn àyè yìí àwọn fi àwọn èèyàn méjì owó ni tí kì bá ní pẹ́pọ̀ sí bárọ́kà nínú ẹ̀ ọ̀nà kan ní tí ẹ gbọ́rọ̀ láti fi pawó lára àwọn èèyàn kò kàn ṣe òwò àlùbáríkà nítorí pé òtọ́lọ́ bá ṣe ibi ilé tí kì bá ń ṣe bẹ́ẹ̀ owó tẹ́tẹ́ ẹni tó ń ṣe kìí ṣọ́ọ̀tì kò yé wa yàtọ̀ sí ṣọ́ọ̀tì yàtọ̀dọ̀ ọlọ́run ọba wá ilé tó máa padà débẹ̀ tó bá ń ṣe tó ọlọ́run ọba ọ̀fẹ́ tó pé lápẹ̀rẹ̀ ní ìsìn nígbà tó dá wa ó fún one million síta lápẹ̀rẹ̀ ó ní kí ó kó káàdì one million síta ó ní kẹ́ẹ̀rà ẹni tó bá ti jẹ́ òun ma máa fún ní ó fẹ́ fún èèyàn ní 200,000 ó wá mú wá sàkàdé 1 million títà àwọn èèyàn lárí wọn àwọn èèyàn million wá ara káàdì ìgbàtán ara káàdì tán ó wá mú èèyàn méjì ó wá fún wọn ní 100,000 àwọn tó wá ara yẹn táwọn ò jẹ àwọn náà tó wá lókè àwọn nẹ́sàn fẹ́ẹ̀gẹ́ nìta àwọn iná tó lọ́ra ẹlùmí àtúfọ̀ kan jú ara mẹ́rin lókè ẹ̀sílẹ̀ bá jẹ ẹlùmí fún òní lókè ẹlùmí alágbájáde ìṣe oúnjẹ máa ń jẹ lọ bí akóhùnsẹ̀ forúkọ ẹ̀túnra ẹlùmí àwọn aṣá ẹgbà àwọn aṣíṣá ẹ̀ ní àwọn aṣá ẹ̀ náà ní mẹ́jọ àwọn alárímọ̀ nìyẹn ẹni ẹ̀sílẹ̀ yẹ kírísẹ̀ kó tún fáwọn ẹni 250 nígbà ní fáwọn ẹni 250 yẹn tó fi fún ní 500 tó fi ná 500,000 títà yẹn òun ti mẹ́kì bí i 5 million bẹ́ẹ̀ lè ró pọ̀ sí bẹ́ẹ̀ làwọn èèyàn náà ìkó tún gba 250 yẹn náà kò ní dúró òun náà tún ná yẹn náà sílẹ̀ tán lérè tí fóun tún máa gbà mí wọlé sẹ́ni mi bá tún máa jẹ kí ní ẹrí ilé o wọn kan nílọ́kì ni o ẹlòmíràn ti ti jẹ ní sàlákè ṣẹ̀tọ́ọ̀tì ó ṣe máa ń ti àwọn èèyàn yẹn títí títí ìfìdẹ́pà àwọn àwọn aná ànádánù wọn ní àkójọ tí a bá tẹ̀ wá ní àkójọ látara abẹ́ àkójọ tí ò sí àgbàríkà ń bẹ̀ ìtọ́nà ọba òjò ní sí ẹjá fọ́nrin rẹ̀ títí gbára yí pé àrọ́ọ̀mù ní tẹ́tẹ́ ìwọ ní òwò tọ́nà ọba bínú sí ni ìjẹ owó ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìtọ́ni ẹ̀kọ́ta iman àwọn òṣìṣẹ́ ní náà wà nínú ìṣẹ́sí tó kọ́mà káàkiri ayé ìṣẹ́sí ká ní pé àwọn èèyàn ń wáṣẹ́ síbì kan wọ́n ń wáṣẹ́ síbì kan àbí wọ́n fẹ́ ra nǹkan níbì kan àwọn ní káwọn èèyàn wá gba fọ́ọ̀mù àwọn èèyàn 1000 wá gba fọ́ọ̀mù fọ́ọ̀mù wá 1000 ẹjọ́ wọ́n ti ta fọ́ọ̀mù 1000 fáwọn èèyàn rẹpẹtẹ fáwọn èèyàn ẹgbẹ̀rún kan ẹwọ owó tí lè ṣẹ́yẹ̀ ti lèkì ìjọba wa náà gbà ní wọn máa ṣerú rẹ̀ a ń pàkíyèsí wọn púpọ̀ jọ 900 tó kù àwọn èèyàn wá ní irinṣẹ́ ọ̀wá tó wá ní dáwó fọ́ọ̀mù wọn padà fún wọn kọ̀sọ́rọ̀ di méjì ó náwó ó tún pọ̀pọ̀ sí ní iṣẹ́ tó tún fó torí ẹ̀ náwó kò tún bọ́ sí àkà ìmọ̀yẹgbẹ́ ẹgbẹ̀rún mi tẹ́lẹ̀ mi ti lọ gba fọ́ọ̀mù sí tó ti lọ sanwó sí tí ẹ tó ṣẹ̀yìn padà bọ́ sí owó tó dẹ̀ náà yẹn kò ṣe sọ́mà rìfọ́ìn ẹlẹ́yìí ò dá ò kò tọ́ kò tọ́ ò tẹ́lá ti ní káwọn èèyàn pa fọ́ọ̀mù pé wọ́n fẹ́ gbaṣẹ́ tẹ́lá ti ṣe tó bá yẹ pé ṣe ni ẹ bá ta fọ́ọ̀mù yìí bó fẹ́ bẹ́ẹ̀ pé àmì áṣùlò ní pé kẹ fún àwọn èèyàn ní fọ́ọ̀mù lọ́fẹ̀ẹ́ kẹ má taṣẹ́ fún wọn ṣe bọ́ fẹ́ rẹ́ ìdá fásitì ní kẹ ìsanwó ẹ̀ fún wọn nígbà tí ìpọ́n wá kẹ́kọ̀ọ́ kódà nínú ètò tàbá fẹ́ fún ẹ̀dá admission nílé ẹ̀kọ́ ẹ̀fẹ́ fún ẹ̀dá admission nílé ẹ̀kọ́ ẹ̀kọ́lọ̀ ní kó ti sanwó ẹ̀kọ́ tí ò sí ìkọ́ kalẹ̀ ó lè ra fọ́ọ̀mù kó wá fún sáfì kó fèl eré òfin ṣe pọ́ sí ṣùgbọ́n wá ra fọ́ọ̀mù ìyẹn ti lọ ó yá wá fún sáfì ó wá lé fún sáfì tán tó bá padà wá fìdí rẹ̀ ni ẹlẹ́sìn pé máa sanwó ó ti wá sanwó ẹ̀wà ní ẹ̀yìn pẹ̀lẹ̀ ní kó fèé ẹ̀kọ́ tẹ̀sí ẹ̀kọ́ ẹ̀tì gbowó ẹ̀ka rẹ̀ ko yege àwọn oríṣiríṣi ìjẹ owó ọmọlàkejì lọ́nà ìtọ́ báyìí ẹ̀rú gbọ́dọ̀ máa pa tó bá ń jẹ́ ọ̀kà ìmọ̀ye ọ̀nà táwọn èèyàn ń gbà tí gbé dúkìá oríṣiríṣi kalẹ̀ tí wọ́n ní oríṣiríṣi nǹkan eléyìí tí wọ́n náwó sí pé mímọ̀ lélẹ̀ mímọ̀ lélẹ̀ ìmọ̀ jẹ́ pọ́nà tí wọ́n gbà fi ní àwọn kan náà na haram ni ó tọ́ka àwọn èèyàn tó bá bákan náà má sàtẹ́tẹ́ èwọ̀ ni ò má dẹ̀ bá wọn dá lè ṣe lẹ̀ má sàtẹ́ àfẹ́yìn tó bá lè ṣe pé ọlọ́run jẹ́ iṣẹ́ haram ti ṣe tánfà ìjọ àwọn ìlọ lórí ẹ̀ wọ̀lẹ̀ maizim ọlọ́run bá fi tẹ̀lé ọtí mímu ó ní haramu lòun náà ẹ̀ṣẹ̀rẹ̀ àwọn ọ̀yọ́ mùsùlùmí kan ta máa alákòbádẹ̀ làwọn tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ilé tẹ́tẹ́ ọmọ sábà gbèsèbí tí àwọn èèyàn bá ń rọ́ gbà àbíbí táwọn èèyàn bá ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ń ṣe pírójẹ́tì kan bẹ̀ kan àwọn bíkìlìyà wà ń bẹ̀ kápẹ́ńtà wà ń bẹ̀ bẹ́dà wà ń bẹ̀ àbí tó sẹ́dọ̀ àwọn ọmọ ọlọ́kadà ìbọn sọ̀gbọ́n wọn àbí kí wọ́n ti máa ń pè é támákì wọn àpá àwọn ilé yìí owó sharp-sharp tó wá ti gbé lòfin àbó ní tàbí ibi ẹ̀gbẹ́ ilé oúnjẹ tán bá ti ṣẹ́ lọ ṣiṣẹ́ bọ̀ tán wá ṣíwọ́ fúnra wọn ẹ̀ǹkẹ́ tó kó lọlé kẹ́ tó kó nílé fà lọ́kẹ́ tó yọwọ́ sí náà kọ́kọ́ wá rú àrùdálẹ̀ sí bí náà àwọn wá wà nínú àwọn tí wọ́n ní ilé iṣẹ́ tẹ́tẹ́ wà nínú ìbòjì àwọn gbádùn yàlà ọkàn wọn gbogbo àwọn ọ̀dẹ̀ àwọn ọ̀dẹ̀ ti sọ wọlé lónìí káàkiri àwọn àdìdí ti sọ wọlé lónìí tó ẹjẹ́kájẹ́ kí ti wá láàká gbọ́nà tọ́lọ̀n bá pẹ̀ kankan ní haramu kú wa haramu náà ló máa jẹ ìyẹn ní bá kankan bọ́bẹ̀ náà ju òfò lọ kí àwọn ṣe wàhálà lọ́kọ́ ṣe wàhálà bọ̀ kó mọ̀ wá nígbàgbọ́ nínú kọ́dà kó wá fẹ́ sáré tó ogún di ogójì ní ọ̀nà ọ̀nà ìgbúrú ọ̀nà ló kọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi àwọn bísínẹ́sì tí yóò mọ̀ ń pa rẹ̀ tí yóò rí ilé tí àwọn èèyàn máa sábà fi gbáyàn lónìí tí èèyàn máa lọ kówó sínú ẹ̀ látara pé jẹ́ ju 50,000 sí wọ́n ní láàrin oṣù kan àti 100,000 jẹ́ tí ju padà àti fi ẹ̀nà pa 200,000 táàbà ti mọ kúlẹ̀kúlẹ̀ táàbà ti mọ kúlẹ̀kúlẹ̀ kí ni tán kí ni irú business ìwọ̀ kọ́ ni ká partner pẹ̀lú èèyàn ká ṣe ń tàn pẹ̀lú franchise kì í ṣe wọ̀ ṣùgbọ́n táàbà ti mọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ mo rọ̀ wá kájọ ká má ra wọlé mọ́ torí tọ́ bọ́ọ̀ torí pé ọjà òkùnkùn ni tíṣẹ̀ dáadáa mọ̀ fẹ́ ká máa ṣe wal azlam wal ansar al ansar ni àwọn tí àwọn bí àwọn kan tí àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ àwọn mushrikun ẹlẹ́ tí wọ́n máa fi ń kọ́ tí wọ́n máa ń pa àwọn nǹkan òrìṣà nǹkan ẹgbọ́ wọn nídìí rẹ̀ ọlọ́run wá ní èwọ̀ ni èwọ̀ ni ẹ̀tẹ̀ wà rá burú tó wá wà láyé lónìí àwọn èèyàn tí wọ́n wá béèrè fún irun ajá tí wọ́n bẹ́ fògùn àbí kí wọ́n sàn wọ́n á béèrè pé okùn tí wọ́n fi so okùn tí wọ́n fi so ajá tí wọ́n bẹ́ fún kinní kan kọ́nà tí wọ́n á ṣèwádìí nípa okùn tẹ́ni tó pokùn tó lò ògbóríṣiríṣi àbí gbá eléyìí tí fi gbẹ́bọ lọ sí oríta. wàláyà àwọn èèyàn tó máa ń béèrè wọn máa ń lò ó béèrè rí lọ́wọ́ ẹni kan láwọn ọ̀gbàdá àti ìgbàgbọ́ yẹ́sì pé kí ni tó máa ń fi àwọn ẹgbà yẹn ṣe wọn máa ń fi dára tó máa fi ń ṣe ní ogun kíyà oríṣiríṣi àwọn ájò burúkú náà nà máa fi ń ṣe àwọn òbí láì ní kí ni àwọn ìlànà ìṣù so gbogbo àwọn eléyìí haram ni al-azlam al-azlam yẹn bí ìhàmù náà ní bí ọpa ní ṣùgbọ́n àwọn alárúbáwá nígbà jàhílì àwọn máa ń lo àwọn nǹkan tó yàtọ̀ pé wọ́n lè kọ yes náà láà akọsára nǹkan àwọn àdásínú bíi kóló kan àbí sínú ibì kan mo fẹ́ travel mo fẹ́ lọ sí kó ṣé kí n lọ ṣọ́nà dá àbí kí n má lọ tó bá ti tọ́ ọmọ níbẹ̀ tó bá ti mú tó bá ti mú má lọ tó bá ti mú là kò ní lọ nìyẹn o tó bá ti mú nà ó lọ nìyẹn o. kọ́dà kọ́ bọ́ wà ń kọ́ pé ni wọ́n ń jà lọ́nà tí wọ́n ń pààyàn gan ni àtò ti mú náàmù yẹn òun akọjá tó wọ́n máa ń fi kíní náà fi pín oko tó fi máa sọ pé ìfọ́pà pín kò àtùpẹ́ láti lè báyìí lè báyìí ibi tó bá ti mú ní o ọ̀yá àwọn àjà alẹ̀ òkúta tó bá ti mú irú ìsọ́wọ́ ẹ ti bà oyọ́ lè lókó díjú oyọ́ bẹ́ díjú kọ mú kan tọ́wá ti díjú àtọ́wá ti mú ẹ̀yìn tó mú yẹn lè wá sọ ibi tó bá ti sọ́ dé ibẹ̀ níbi tó ra ilẹ̀ dé tó bá lọ́mọ́ òkúta kékeré jà pé sẹ́ǹtì òkúta kékeré ò ní eré jìnnà ó lè dùn bí kó jábọ́ síwájú bẹ̀ rúpò òun nílé rìn jìnnà ilẹ̀ ilé ìlú fẹ́ rà ilẹ̀ 1.5 million ó yá bẹ̀rẹ̀ mọ́ òkúta inú gbó kìjìkìjì

eléyìí tó ti mú ìrù jù dání bẹ́ẹ̀ náà ni ti àkọ́kọ́ tá a sọ ìfẹ́ nínú àjò ká máa wá lọ dẹ́jà pẹ̀lú mímú yẹ tàbí nù mo fẹ́ fẹ́ ọmọbìnrin yìí ìmọ̀lẹ̀ sí rí àwọn ọmọkùnrin yìí dẹ̀ kọlu sí mo fẹ́ fẹ́ mi jẹ́bi báyìí èyí jẹ ò jẹ bá mi mú kínní husband enemy ló bá kọ́ ó bá dàrú mara wọn dàrú mara wọn ló bá ti sí inú pépà ó fèkàn sí ó fèkàn síbí ó yẹ bá lè mú kan ọmọ tí ò bàlágàdà ó bá lè mú kan ìyẹn wá débẹ̀ ló bá mú kan wà tó ṣí ló bá ní àà ah, ẹni ní àà ah, mi lè dábọ̀ bá ẹni mọ́ ọ̀tá mi ni ó ti ní kí n má fẹ́ <laughs> gbogbo ọ̀rọ̀ àwọn oríṣiríṣi mẹ́tọ́ọ̀dù burúkú báyìí tí rò rí yẹn sì wà lórí àwọn kan dọ̀la ó wà lórí àwọn kan dọ̀la tó bá fẹ́ sọ̀tún kọ́ àti tó bá fẹ́ sọ̀tún kọ́ o ti fún ní ìtumọ̀ ibi tó ń lọ yẹn ibẹ̀ ọ̀dá nìyẹn àwọn ibi tó ń lọ ibẹ̀ ṣíọ́ nìyẹn ha àbìyì ìmá nírú àníyàn burúkú báyìí lẹ́mìí ó wà nínú àwọn tó ní ṣe pẹ̀lú àkóbá ńláńlá ìdúró orí tí ò dá ń ṣe fún àkídà mùsùlùmí tààdẹ̀fẹ́ ká jáwọ́ kúrò níbi irú ẹ̀ àti tó fún ọ́nà ìgbà nípa ìròrí ẹni nípa tọ́nà tí wọ́n kí a máa sọ pé ìdíwọ́ lè dínà ní gbogbo àwọn léyìn ìròyìn burúkú yìí ṣe ti yẹ wa báyìí wọ́n ní gbogbo ẹ̀ pátá ríjì tòmìnà àmàlì ṣẹ̀tọ́ ẹ̀ ẹgbẹ́ ni wọ́n jọ sí èrí ni wọ́n pàǹtí ni wọ́n tí ó dákí mùsùlùmí dédé rẹ̀ ni wọ́n inú rẹ̀ ṣe ìṣìlẹ̀ ni wọ́n fàṣìṣẹ́ ìgbìmọ̀ ọlọ́run ní ẹ̀jìnà sí ò la'allakum tuflihun kẹba lè ṣoríire kẹba lè ta ilé jẹ́ ọ̀rọ̀ ọlọ́run àmì ọlọ́run àbákọ́jọ kó lára kúrò níbi ń tàn pé náwọn ìwà ìbàjẹ́ fọ́wà aláàmọ̀ alìmọ́mọ̀ ṣe fún ìtí wọ́n ṣàlàyé rahimahullahu rahmatan wasi'a wọ́n ní tí ò ṣẹ́kẹ̀ nìkan náà ni wọ́n fẹnu kò lórí wípé ntáǹpẹ̀ ní ọtí ó ń gangan fún rárá rẹ̀ ojúlówó haramu ẹgbẹ́ ni so gbogbo ohun kó lè fún kò lè fún gbogbo tabaaro kó ṣe tí ò bá wúlò fún fún ìwọ ni kò lè kú á fún náà tẹ́lifà àwọn ọmọ ìyá wa náà lónìí nínú àwọn ẹ̀dẹ́ ènìyàn àtàjọ jẹ́ abaraba kan náà ẹlẹ̀ tí a rí pé àwọn tó máa mú ọtí wọ́n tó máa fi pìrìsáàfù àwọn nǹkan àwọn ará àwọn ẹ̀yà òyìnbó àwọn tẹ̀ tó máa ń fi ọtí wọ́n tó máa fi ń pìrìsáàfù oúnjẹ ọbẹ̀ nǹkankan tí wọ́n bá ń ṣe báyìí tán máa ń ṣe lórí àwọn tẹlifíṣàn ẹ̀tẹ̀ bá ń wò lọ́pọ̀lọpọ̀ gbà bá ṣe ṣe jẹ báyìí rèé bá ṣe ṣe kékeré bá ṣe ṣe àwọn kan báyìí rèé ẹlọ́wọ̀n wá bá ṣe ṣe wọn gbogbo tí wọ́n ń lò àwọn òkúkú fi kọ̀kọ̀ pamọ́ wọ́n máa fi gbogbo ẹ̀hàn yìí ẹ́ wọ́n dẹ̀ kọ́ ipa sátẹ́jì ọtí tẹ́ máa gbèsè ó dára ní ṣe pé ọ̀yàn wà ní ìnáà ní ìsìn tọ́bá náà ń ṣe kéèkì kéèkì ṣe haram kí náà fi ṣe àti kí náà fi ṣe òun ni ó máa sọ jíjẹ rẹ̀ ní halal àbí haram kí náà fi ṣe àti kí náà fi ṣe kí náà fi ṣe ni pé kéèkì tí wọ́n lọ náà fi ṣe bẹ́ẹ̀dẹ̀

òun náà ni ọtí wọ́n máa ń bu ọtí náà sí ẹlọ bèrè lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń ṣe wọ́n máa ń fi ọtí àwọn afín pìrìsáfẹ̀ tí òfin jẹ́ kó tètè bàjẹ́ bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan àmì náà tí wọ́n máa ń sábà tà láwọn tí wọ́n máa ń sábà tà láwọn ètò ìkàkàkiri gbogbo ẹni tó láìsí kó sàmà ara nǹkan ètò ìrírí nǹkan jẹ tó bá lọ́mọ pọ́sẹ́sì tó ń sábà ara jẹ tó lè dáná kó o ṣe gbúre lé kò sẹ̀fọ́ lé kò sẹ̀kan gidi lé kò jẹ tẹ́kù máa ra nǹkan ṣe káàkiri tó bá mọ táwọn nǹkan àtàwọn kẹ́míkà tí wọ́n fi sè é aláìsí èèyàn ní báwọn jẹrú ẹ̀ máa tó ọgọ́rọ̀ àwọn nǹkan yẹn àwọn ọkọ̀ àrọ́bù pọ̀ nínú tí wọ́n fi ṣe wọ́n yẹra fún wa máa bí mọ́ dìbí ìyà orí ẹlẹ́jẹ̀ fìdí ẹ̀tí mo bá gbé yẹ báyìí wọ́n dìbí ìyà orí ẹlẹ́jẹ̀ sí ìkejì rẹ̀ orúkọ kan náà ni wọ́n jọ ń jẹ́ o ìkejì rẹ̀ wọ́n dìbí ìyà èdè sí wọ́n jẹ́ kẹwọ̀ ìpé eléyìí ìdí náà fi ṣe eléyìí ẹlẹ́jẹ̀ ni tó wà fẹ́kẹ́ wò ó kẹ́ máa sọ pé ẹ̀jẹ́ àwọn mẹ́rin jẹ́rẹ́jẹ́ ẹ̀dẹ̀ ń jẹ́ ẹ̀rẹ́kẹ́ máa gí rẹ̀ lẹ́bí ń sílẹ̀ máa gí ẹlẹ́lẹ́dẹ̀ ẹwà ní ẹ̀yìn jẹ́ nǹkankan ẹ̀mùsí pẹ̀rẹ̀ tó ń tí kẹ́kìtẹ̀ fún ìtẹ́ máa rà níbi tẹ́ máa ń yàrá ní gbogbo ọgbà lójoojúmọ́ ẹ̀ tẹ́lẹ̀ sí lẹ́kìkẹ́ máa jẹ́ kéèkì ju bisikíìtì lọ tó àwọn èèyàn lè ṣe tí ò ní jẹ́ pọ́ sí ni wọ́n fi pèsè àfẹ́ yìí lè ní kẹ́ máa ṣojú kòkòrò láti wá rọ́bì ọlọ́run kójọ kó ṣàánú wa kó là wá kúrò nígbà wọn ohun tó lè ṣàkóbá fún wa lọ́dọ̀ rẹ̀ jẹ́ gbọ́dọ̀ àlùkíyàmá kọ́dọ̀ ìgbélé ìtàǹbara wa sọ̀rọ̀ iná kó gba ní ìbádà fún wa kó lè máa tẹ̀sùmáwù سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم